أعوذ بالله السميع العليم الشيطان الرجيم بسم الله الحمد لله الذي أنقذنا بالرحمة وعقاب الإسلام وكلمة الإسلام وعمل فيه نبينا محمد صلى الله عليه وسلم وعمل ملة يمين إبراهيم وما كان من

Kurwa Allah wa sallallahu alaihi wa sallam. Hallelujah.

وصل ومعلومة في يوم الألفين وأربعين جوان وصفحة وصفحة إلى فاتو وشوفوا في قوله ما كان ذلك Porque hablamos de los menores, so, y todo aquel que quiera poder

keluarga mereka yang dihidup kemudian nanti dihidupkan artinya jalan lagi oleh tiada pilih kehidupan ini saya tak mengerti mesti mau pandai diri awak kan kami tak ada untuk memandikan diri pokok atau kaya jadi kalau àwọn tó ti gbé àwọn ìgbẹ́lẹ́ àti òǹkà nínú ọ̀pá ní ṣàrá àti òṣùwọ̀n ní máa jẹ́ ní ìgbé ní máa jẹ́ ní ìgbé máa jẹ́ ní ìgbọ́ àwọn ìgbẹ́lẹ́ àti òṣùwọ̀n ní ṣàrá àti òṣùwọ̀n. èyí ti pé nílẹ̀ pọ́pọ́ lóun ẹni tí ó mọ̀ nípa àlàáfọ̀ yìí yóò ti lọ bọ́ọ̀ sí ọ́ ní ìgbọ́. yóò lọ kọ́ yóò lọ lé lọ yóò máa bu alọ́ pàtà yóò máa bu wa yóò máa pé òun fi ìdí ọ̀rọ̀ ìfẹ́ ìgbé ẹ̀dí ìgbé ọ̀rọ̀ ẹni pé àwọn kan ní wọn gẹ́gẹ́ rẹ̀ wọ́n ti lè gẹ́gẹ́ rẹ̀ ní àbí díẹ̀ láti wọ́n tó wọ́n ṣe é lórí àná. ìwọ́n láti ẹgbẹ́ kan ta.

àwọn tó ń gbé lábẹ́ ìṣòro nínú ìwọ̀n pé kò ní jẹ́ lè ní jẹ́ lè jẹ́ kí wọ́n bá kọjá lọ ní sáwọn ìjọba ọlọ́run tó bá dábàá balàgbà yìí bá wá sí ìlú rẹ̀ pé ọwọ́ àwọn ènìyàn ní ẹni àwọn ọlọ́run ọmọ yìí tó lọ sí ọdún ọlọ́run àwọn ọlọ́run tó ti ọlọ́run lẹ́tọ̀ọ́ kẹ́ ọlọ́run tó lẹ́tọ̀ọ́ kẹ́ kí ó lè tó. Àlejò àwọn akẹ́kọ̀ọ́ ọ̀gbọ́n ọ̀gbà àlejò ìpínlẹ̀ ọ̀gbìn mọ̀tò náà parí ìkọ́ nínú àwọn ọ̀gbìn tí ó lè yé ìrìn Awọn ẹ̀sẹ̀ tó kó di ìdúnà ọ̀rẹ́ ńlá, àwọn tó kó di ìdúnà lima orang kena, ada tidak ada dua orang bila, lima orang kena dua orang, ah itu dijual dengan harga hari hari, untuk itu itu ada kena dua orang bila, kita lagi kita jadi, ada kena dua orang bila, punya lah perasaan kalau sokongnya cuma ni, ah ada kena dua orang bila, orang dia dia dia kata, orang di mana sih kalau dia

bóyá láti lè lè àwọn tó bá fẹ́ ìṣó ọkọ̀ ọ̀dọ́ yìí àwọn tí wọ́n bá gba ọkọ̀ wọlé wọ́n fi àwọn tó ń bí tí wọ́n fẹ́ fún àwọn tó fẹ́ dà ní lọ sí ọ̀dọ́ ó lè má fọ owó ẹ̀ fún báyìí ní ọdún tó dé. tó bá tó bàbá yìí pé ẹ̀kú jẹ́ ẹ̀kú jẹ́ ìlú nǹkan tí àwa àtọwà ti sọ àwọn àtọwà kò ní báyìí. òkè tí wọ́n lọ sọ́kúnlẹ̀ àwọn ọmọ lọ́dọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ ju ọba rẹ̀ kó o tún yá àwọn ilé ìgbà yóò lọ sí ọba rẹ̀ inú lọ́dọ̀ máa tún máa pàtẹ́ lọ́wọ́ wọ́n máa wá lè fi wọ́n lọ lọ́wọ́ òní ìkẹ̀kẹ̀ tó wọ́n ní fara ọ̀dọ̀ wá قوة فيهم أنت قال الى إذا كنت قوة السرعه من شهادة السور التي تقال الله عنه

bóyá títí ayé bóyá tẹ̀wọ́ ìyẹn rẹ̀ yìí bóyá èké nígbà tí wọ́n ní ẹ̀kọ́ tí wọ́n lọ́jà òun lówó yìí kò sì lọ bọ́ọ̀lù kò sì lọ sí ẹ̀kẹ́ tàbí láwùjọ ọ̀gá ni lágbára ní ìlú bí ẹ̀sẹ̀ rẹ̀ rọ̀ kúlẹ̀ lórí wọn tí ó sì fi gbàdúrà àwọn olóore ìlú. Ṣé ọ̀gẹ́ ẹni tó ti rí ayé ẹni tó ti lè ṣe yẹ ìlànà olóòtú àwọn ọ̀gá ọ̀gá ẹni tó ń kéré ìfẹ́ ọ̀gá

marzuki ile ibada tusike alizokuwa wakuna uliku yusufi na zuki na wao kujaku kuwagasiru wa ilmi lakini hiyo kumsikisa mpaka iwoyo hii mtungi ya umiiyeke ulikutire elikiolo yeyote aliko kunamu torí nígbà wọn bá yẹ kọ ẹ wọn bá lórí wọn ẹ wọn á lọ sí ilé ìdí káfíà wọn bá dé ìlú rẹ wọn lè lọ sí ìlú lọ́gbà ẹ wọn á fi ẹ̀kọ́ náà látara ẹ̀ ní ẹ̀ wọn ti pẹ̀lú ẹ̀ tó yóò dé pé ṣàrà àdúgbò èyí kò lọ fún wa fún un kí bá lè lọ sí ọ̀rọ̀ àwọn. manusia di situ jalan orang orang ini. Atau si alam yang kita tahu alam etika dunia mana ini yang manusia perlu mengikuti dengan mana tu orang orang ini. Jadi tak boleh orang kata bahawa ini jurus ini orang orang kodaran kodaran tu siapa alam orang orang ini kita harus kita harus buat orang orang ini. jẹ́ àtúntò lórí ìwà náà tí wọ́n kọ́ wa pẹ̀lú wọn máa ń kọ́ nígbà tí èyí lọ bó ti kà ti sọ ìlú kọ́kọ́ ó ti sọ tó fẹ́ ìlú wọn wọ́n kọ́ ọlọ́wọ́ wá láàrin wọ́n kọ́ ẹ̀kọ́ kẹ̀lé kalẹ̀ wọ́n kọ́ ẹ̀kọ́ kẹ̀lé kalẹ̀ wọ́n á gbé ìgbà ìgbẹ́lẹ́ sọ̀rọ̀ wọ́n máa ń gbé àwọn ìlú Thank you. o la